بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه قال الحافظ ابن حجر رحمه الله في كتابه بلوغ المرام تحت كتاب الحدود باب حد الزاني وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم ضرب وجرب وأنا أبا, بكر رضي الله عنه ضرب وجرب وأنا عمر رضي الله عنه ضرب وجرب رواه الترمذي ورجال الثقات إلا أنه اختلف في وقته ورفعه إليه أتوا أن كان sọ̀rọ̀ ضروري lórí ìdíyàjẹ́ onídìí náà nínú gbòlógbòlò المرأة ikú anabi wa sallallahu alayhi wa sallam abdullahi bin umar tó o jùlọ sallallahu alayhi wa sallam ó sì di àjẹkóńsì náà ó sì tún lé lọ kúrò nínú ìlú náà ni abubakar òun náà ìdí àjẹkún onídìínà ó sì tún lé kúrò nínú ìlú ni usman eh, òun náà ṣe ìdí àjẹ fún onízìnà ó sì tún lọ kúrò nínú ìlú ìyẹn ni àdìsọ ti ṣáájú lọ wípé ó ṣe ìdí àjẹ fún sìnà ó sì sọ kókó lọ lu ọdún kan ní ìta yẹn ṣe láì ní dúró dúró nínú ìlú ṣèdí àti ìjẹ́ sọ fún wa náà ni pé sunna anabi wa sallallahu alayhi wa sallam ni bí kura ò tiẹ̀ sọ pé ká lè ọkọ̀ sọ̀rọ̀. ìdíyàjẹ lásán ìyẹn ìdíyàjẹ nínà ní ẹgba so ìtàn sallallahu alaihi wasallam ṣeun oní ẹni àbáṣe ṣe oní ẹni Umaru náà ṣe onítìrìmìtì lọgbà wa àwọn tí wọn sì àwọn èèyàn tí wọn gbà wá látọ̀dọ̀ rẹ̀ àwọn tó fẹsẹ̀ nílẹ̀ ni ìyàpọ̀ ni wọ́n wà lórí ṣé gbólóhùn Abdullahi ibn Umaru ni àbí ọjà àdìsí marfu' ila nabi sallam ìyẹn abala alákọ̀ọ́kọ́ rẹ̀ lánàá nabi sallallahu alayhi wa sallam daraba wa garrab tó afáwọn abdullahi bin abdulrahman al-bassam ó ní hadithu sahih àdìsí yìí ntọ́fẹsẹ̀ nílẹ̀ mi. lẹ́yìn eléyìí àdìsí sọ́tẹ̀lẹ̀ ibn hajar sọ pé rọwá olùbùkárì imam bukari ló gbà wá kìí túmọ̀ sí pé àdìsọ fẹsẹ̀ rí lẹ́yìn látọ̀dọ̀ abdullahi bin abbas kọ́lọ̀ nǹkan yọ lóṣù òun àti bàbá ẹ̀ kọ́ọ̀lù láàánà rasulullah sallallahu alayhi wa sallam المخنثين من الرجال والمترجلات من النساء وقال أخرجوهم من بيوتكم ó ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ọsọ yìí pé tí ìkẹ́ ọlọ́run kọ́ máa jìnà sí àwọn tí ń ṣe bíi obìnrin nínú àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ni àwọn tí ń ṣe bíi ọkùnrin nínú àwọn obìnrin ó sì sọ yìí pé akhrijuhum min buyutikum ẹ lé wọn jáde kó nu lé yín láti fi kan ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn nípa ọlọ́run dáa ní ọkùnrin ìfésí obìnrin lọ́wọ́ à ń rọra rẹ̀ fún láti máa ṣe bí kọ́ máa gbé òun kọ́ máa gbé òun àmì náà máa ń ṣe tọ́jà pé yóò gbé sórí fóònù rẹ̀ ẹ bá rò gómìnà ẹ bá sọ̀rọ̀ ọkùnrin sì ni wọ́ọ̀dí ọ̀dà àdìsẹ́dì yìí arúmọjẹ ni yẹn fẹ́ ti da nǹkan ọmọ ẹni tí báyọ̀ sọ̀rọ̀ lòdì ó lè gbóhùn arúgbó bẹ́ẹ̀ ó lè gbóhùn ọmọ èké bẹ́ẹ̀ yọ sáwọ ohun míì tí ẹgbẹ́ bọ́ bá ti ń sọ̀rọ̀ ẹ mọ̀ rò pé kí n tó ẹ mọ̀ rò pé nǹkan bá wù so ìwà burúkú ni ìwà tí ọ̀dà torí pé yọ ọba tèmi lé àrùmọ̀jẹ. bẹ́ẹ̀ náà sì rẹ́ tó yẹ pé ìmúra rẹ̀ ìmúra obìnrin ni bẹ́ẹ̀ sì ni ọkùnrin ni nínú ẹ̀ làwọn sọ̀rọ̀ kẹ́ máa di wọn àtàwọn míì náà tí wọ́n ti ń sọ̀rọ̀ kẹ́ ń kàtí pé ìlàjú òní ìsinmi pé gbogbo tóbi bá lè ṣe kò sí ṣe ìwọ́n kíkọ́ ọkùnrin ò ṣe é yọ wá di lórí ọmọ sùn ẹ wà á máa òfin ìmọ̀ wà lélẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin tí ó gẹrun rẹ̀ ní táì tọkùnrin tí ó fi ilẹ̀ dẹ́ máa wò ẹ wà á máa wò sàá kódà ó lè má lu àwọn ọkùnrin míì náà wọ́n tún ti ń lu nìsín tẹ́ nǹkan dé sí so ìwà tí wà ní ṣe tọ́nù ló ń pè sí wọn lẹ́nu. ọlọ́run ọkùnrin lórí àwọn àṣìṣe kan ọlọ́run àwọn obìnrin lórí àwọn àṣìṣe kan kálukú níbàámu tí bọ́lọ̀ ti ni ó gbẹrun àti kọ́ tọ́ba ń dùkú àtàjì kò séwọ́ mẹ́. ìwọ bá nílẹ̀ ọkùnrin lélẹ́yìn tó ó ti di mùtàrọ́jì láti nínà nìyẹ̀dá tó ó ṣe bí ọkùnrin àlẹ́ alíkùá obìnrin tó yálà nípa ọ̀rọ̀ títọ́ ni nípa ìfetí ni nípa dírẹ́sì ni tó to ìṣe ọlọ́kọ̀ọ́lọ́ àlùwọ̀ sọ́nà tó wá ní nbójú ìkóhùn ẹni wọn jáde tó òun lé ní. àdìs sọ́tẹ̀lẹ̀ lẹ́yìn àdìs mẹ́ta ni mẹ́tẹ̀ẹ̀ta ni lọ́wọ́ àgbẹ̀yìn lọ́lẹ̀ ṣùgbọ́n ìpanupọ̀ àwọn onímọ̀ wà lórí ìtumọ̀ rẹ̀ pé ìtumọ̀ rẹ̀ ní ìsìlámù wa. alakoko ibnu hajar sọ pé akaraja ibnu maja bi isnadin da'if ibnu maja ńlọba wa àfitì rẹ àwọn tí wọn gba ìtọ́lẹ̀ ni ó ní látọ̀dọ̀ Abu Hurairah lọ́kọ́ yọ ní ti òsì ọlọ́sọ̀lọ́ ọlọ́lọ́sì ọlọ́sọ̀lọ́ àgbẹ̀ yìí pé ìfọ́ òlùkùdú dàmà wàjẹ́ tó ń láha ntọ́ba jẹ́ ìdíyàjẹ sẹ̀ríà ẹ máa taari ẹ̀ dànù tẹ́ ẹ bá ti rí nítorí tẹ́ ẹ lè fi taari ẹ̀ tẹ́ ẹ fi ní tẹ́ ẹ fi ní ṣe tẹ́ ẹ fi ní implement ẹ̀. gbólóhùn ìkejì sọ ike ìdíra olè kòdó dàánì ní mùsùlùmí ní mọ́tòtò àti ẹ máa bi ìdíyàjẹ ọlọ́run pẹnáltì ẹ máa bì í wó bẹ́ẹ̀ bá ti fáwọn mùsùlùmí bẹ́ẹ̀ bá ti lágbára wọn. ìkẹta sọ yìí pé ìdíra olùkùdú dàbí ṣubú ha tẹ ẹ bá ti rí nǹkan òrùjú lórí àti gbé hajj dúró ẹ torí ìrújú yẹn kẹ ẹ pa hajj yẹn ìtumọ̀ kẹ́nà ni mẹ́tẹ̀ẹ̀ta ń lọ àkọ́kọ́ ibùdó hajar sọ pé ọlẹ ẹ̀ẹ̀kejì ó ní ìmáàmù Tirmidhi lọ́gbàwá àti Hakim nínú àdìsá Aisha radiyallahu anha ibùdó hajar sọ pé wọ́n wọ́n sọ ẹ̀yìn fún àyẹ̀wọ́n ọdún ọ̀tún lẹ̀ ìkẹta ó ní bẹ́ẹ̀ àti lọ́gbà Ali ṣùgbọ́n nínú kọ́ọ̀lù Ali ni ibi ìdúrà wò lè fòdú dàbí ṣubú hajj ntọ́bajẹ́ hajj ẹ máa bí wò nítorí tó bá wúdú ń bẹ̀. jẹ́bi tá a sọ pé àdìsí àdìsọ lẹ́yìn ṣùgbọ́n wákọ̀ àlè ìgbìmọ̀ wà lẹ́yìn àmàlì bíbí ìgbìmọ̀ wà àwọn onímọ̀ dúró lórí lílo. kọ́sábúra wọn nǹkan bí ilé jẹ́ lára ìsìláàmù ni ká mọ̀ rí àdìsọ wa sọ̀tún kí ọ sọ̀ọ́. ṣé bá mi yé kámọ̀rí àdìsí tó fẹsẹ̀ rí lẹ̀ àti tí ó ti lu abẹ́ kó ń fa rẹ̀ lẹ́nu ìjọba tó mọ̀ sí ọ̀gbọ́dọ̀ bá ọ̀gbọ́dọ̀ bá bá òbí rẹ̀ ń kó ọ̀gbọ́dọ̀ bá tó gbolẹ̀ ní rẹ̀ wá àdìsí ó lọ́sọ̀jú abẹ́ ń mùsàdì abẹ́ ń sọ àwọn general expression tó wà lórí pé wọ́n yà kọ́ bí rẹ̀ àtàwọn àdìsí mi àtàwọn àyà kọ́ wọn. nínú Islam téèyàn bá ti mú ẹ̀rí wá lórí wípé ẹni ọlẹ́tọ̀ sí ìdíyàjẹ tẹ̀ríyà àgọ́dọ̀ séèkù. tọ́ba wa mẹ́rin wá sí ìdúdú bá ń bẹ́ ń bí ẹ̀rí hùn al-aslu baqa'u ma kana ala ma kana. ìtọ́jẹ́ sílẹ̀ náà ní pé ìtọ́wà ńlẹ̀ ní pé kọ̀lẹ́tọ̀ fi há jù àfi ká tó rẹ̀ nínú wa tá a bá tó wá rẹ̀ nínú wa tọ́lá làáfíà àjẹpẹ́ ìpìlẹ̀ ńlá ti wà lórí ẹ̀ àlàáfíà bàbá ọ̀mọ̀dáná alàmàdá kọ́ ìdà nínú ìṣẹ̀ríà ìtọ́jẹ́ ìpìlẹ̀ ní pé tí nǹkan bá wà lé lórí náà ni wà lé lórí ẹ̀ ń bá fẹ́ ká mẹ́rin tẹ́rì ló tí ó yè tí ó jìnjìn. bẹ́ẹ̀ náà ni àdìyẹ̀kínú láàyè zolo bẹ̀ṣẹ̀t kọ́ ẹ̀dá mi tẹ̀lé tó ti ní àdìlá rẹ̀ tọ́lẹ́yìn rẹ̀ nítorí bá dájú á gbọ́dọ̀ fún iye méjì tàbí ìdìwó náà gbọ́dọ̀ dájú. ọdájú pé ẹni yìí kò dáràn kankan tẹ́lẹ̀ ẹ̀ ń bá wa sọ pé ọ̀daràn ọgbọ́dọ̀ confam ẹ̀ kì í ṣe pé tó mú rùjú lọ ni ó mú wa tí o bá mi fi yé kì í ṣe tó mú rùjú lọ ni ó mú wa. nígbà tí ẹ bá rí obìnrin tó lóyún sínú kò sì sí lábẹ́ ọkọ. ó túmọ̀ sí pé kí ni o ìdìnnà ló ṣe tọrọ lọ́wọ́ ọ̀sọ́ fún ajé irú ìta tó ń bọ̀ alẹ́ sọ́ra sọ̀tara ó túmọ̀ pé ìdìnnà ló ṣe ìdìnnà ti tẹ̀lẹ̀ obìnrin wa sọ pé òun sùn lọ ilé ẹ̀sìn ká sì mọ́lẹ̀ ńgbò tí kì í mọ́lẹ̀ òun ló pé kò ní lóyún ni àgbèjọ wa lóyún. kò ní ìdí ká sọ mẹ́rin wa. kò ní ìdíkà sọ fún mẹ́rin wa ọwọ́ ńtọ́ sọ ohun kó ti tó láti rí pé òun ò ṣe fìlà wọ́n kọ́ sí i àní àní sí àjẹ ìgbà wo láti àjẹ tó náà bá jẹ́wọ́ ìgbé bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n kì í ṣe dẹ́ni kọ́ jẹ́wọ́ ẹ tó bá ṣe fìlà torí tí o bá dì náà yìí wọ́n sì ti kọ́ bí gbogbo wọn jẹ́ yíyá àtìmọ́ wọ́n tó wá ti fẹ̀ jẹ́ yíyá gbogbo parọ́ mọ́yàn. torí pé ẹlẹ́rìí mẹ́rin gbọ́dọ̀ wà lórí pé ọkà máa lórí. gbogbo bá mi yé tó ntáàdì tí mi sọ tó jẹ pé kọ́wájà náà nínú sẹ̀ríà ìní pé ìdúrà ó lè tòkúrú dàbí ṣubọ́hà tẹ bá ti rí wá bá àlìyẹ̀kí ìtọ́jájú iná ẹni pé kò sí ájú kankan lórí ẹ̀ àṣàkù ilẹ̀ tá a ṣe ìmẹ́jì sí pé a tètè náà ló ṣe ní àbí ẹ fọ́ọ̀sì ẹ̀ tọ́mọ ọmọ tètè náà ní àbí ẹ fọ́ọ̀sì ẹ̀ ní wà lórí ẹ̀ tí ọba ti jẹ́wọ́ àgbà fún abóyá fọ́ọ̀sì omi àgbà fún tó ajá pépé ni o ábì ábì yẹn wó nítorí ìrùbí tó ti ṣẹlẹ̀ ó ṣeé ṣe kójú òtọ́ ní sọ ó sì ṣeé ṣe kọjá pé ìrọ̀lọ́pàá ṣùgbọ́n tí ó fìdí pé ìrọ̀lọ́pàá múlẹ̀ kò sí lọ́dọ̀ sí a. ó sì sọ pé ìdáwó lè fojú dáhà ní mùsùlùmí ní mọ́tàtà tó àlìyé tí ń dá ìdúró bìṣẹ́ nínú àdéhùn táwọn onímọ̀ mú wa òun náà ni àdìsá lórí ọ̀sọ́lọ̀ náà àdìsá yìí pé sẹ́nìkan wá kọ́ bí ìbánu kò sáà gbìyànjú wà lórí òun gbà ní ìyọ́mọ ní fílì kankan kù kò ní mọ̀ bóun tó àbóhùn òjò ànábi ọ̀sọ̀lọ́ náà àdìsá wa tóbi láàyò nsọ́rí àtà yẹ́jìlá àtà yẹ́sùn àtọ́wọ́sán àwọn yẹ́jìlá ìdàrí àti kọ́mọ́sùn ló lẹ́wọ́ kọ́mọ́ bá àwọn ọ̀rọ̀ lọ́wọ́. àyàfi tó bá tó gbọ́ ohun tó tó ti mọ̀ sọ́dọ̀ ọ̀hún ló ti wá sí èsì tó ń tó. bẹ́ẹ̀ náà sì ni àbí tọ́jọ́ yìí pé ó gbòòrùn tọ́lọ̀ fi àtọ́jọ́ tí ọba ti sí yẹn ọmọ bá lọ yẹn pé nínú láàyè tó lè ṣiṣẹ́. ọ wà lórí ìmọ̀ra ìmọ̀ra kò ní àti tá a bá tó bá má mọ̀dá ju pé nǹkan ti ń já nǹkan ó ti tẹ̀lé. sọ bẹ́ẹ̀ náà ni ẹtí ọ̀lẹ́sẹ̀ lọ́rùn àkàtí tí ọ̀lẹ́sẹ̀ lọ́rùn títí tí tá a fi confam pé ọ̀lẹ́sẹ̀ lọ́rùn. ó sọ pé ìjọba wo lòun tó anyị ní mùsùlùmí náà na sọ báàtò bẹ́ẹ̀ bá ti lágbára mọ́ ní kẹ́ ti nígbà tí ọwọ́ ajẹ́wọ́ tó ń ṣe jìnnà òṣèlú ọlọ́sọ̀ sáà ló pé ọwọ́ jẹ́ pé ọkọ̀ ẹni fún ọlá lásán ni rárá àló ń ṣe jìnnà sáfúsáfú. tó nínú ẹgbà wa mi òṣèlú ọlọ́sọ̀ sáà lásán pé kí wọ́n gbóhùn ẹgbẹ́ kọ́mọ̀ jẹ́ kó mu sí ni bọ́jú wa ń dà láàmú tóbi ń jẹ́ pé ọwọ́ àmọ́ ọmọ ìjẹ́wọ́n tí ó pẹ̀lú ẹgbà wa ni onílà àlùlákà àníkìtàhà àníkìtàhà yẹn wọ́n ní gangan ní gbólóhùn tí lárúbáwá máa ń lò fún gbogbo yòókù àdàpè yìí hánà ìsáhùn tó wá pàṣẹ pé kí lọ sí sínú kí lọ lóko ó yẹn ó kú òògùn. bóyá ní àròyé kan èyí máa ń dunú pé ah, mọ́ká ẹni ìmọ̀jú tó fi ń ṣàìdá tọ́wọ́ àmọ́ ìṣirò rẹ̀ máa dùn kó mọ́ká máa ní tẹ́ ojú mi tó ọ̀yọ̀kọ̀ lọ wá lọ́dọ̀ ó ti jẹ́ pé wọ́n rìn kò ń jẹ ẹni bàjẹ́ kó o tún fún lọ́dọ̀ ọ lọ́dà àdìsí ọ lọ́dà ọlọ́run ti kàdéwò fún ọ lérí rẹ̀ torí ìkọ́ lọ tọrọ tuntun bá lọ́dọ̀ lọ àti láwọn ẹlòmíì fi ń ka Quran fi ń ka àdìrà ìwọ wa kọsẹ̀ ìlú wa rí ìrìn tó wá bẹ à ń kọsẹ̀ bẹ́ẹ̀ ní ní ọ̀dà lọ́wọ́ lọ́yọ̀ lọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ìfọ́ fẹ́ sọ máa dùn fi àjẹ́ bí àjẹ́ ó <laughs> kó máa sàmójútó fún gbogbo wa. àdìsí tá a sọkọ lẹ́yìn tẹ́ gba alátọ́dọ̀ àbúrò rẹ rà kò mí nǹkan gba àdìsí àbúrò rẹ rà lọ́wọ́ alẹ́ o àbí àbúrò rẹ àgbọn ẹ̀gbọ́n fúnra rẹ̀ lẹ́ o rárá o àwọn tí wọn láwọn gbà wá látọ̀dọ̀ àbúrò rẹ rà níbi ilẹ̀ débá láti ní ọ̀wà sàfihàn òbí tọ́ka àbúrò rẹ rà bẹ́ẹ̀ ni Aisha rọ̀bí aláhàníà tẹ́ gba tẹ́lẹ̀ kejì wá lọ́dọ̀ rẹ̀ kò sí tọ́kàn. àwọn tọkàn tiwájú kó tó dé ọ̀dọ̀ àìsí àwọn yẹn ní ẹlẹ ní ẹbí rìjẹtì ẹ kéṣe rí bẹ́ẹ̀ àwọn eléyìí lẹ kámọ gbàrà lè pé ọwọ́ alásọdọ àìsí ọwọ́ awọ alásọdọ àdéhùn tó ti yé sùn náà. àwọn onímọ̀ sọ̀rọ̀ lórí pé ẹ̀tọ́ ọlọ́run ọlọ́run máa lórí kọ́mọ dà ó sì simple rẹ̀ ó mu simple ó sì ta àbùkù tó fẹ́ dà lórí rẹ̀ ńlọ́fà tó fi tí àdìsí yẹn ti wáyé àbí ńlọ́fà tí ìdájọ́ yẹn ti wáyé ipe ìtọ́ba jẹ́ adùn ọlọ́run tá a bá ti rí ojú kànnà tá a fi lè dìwó ká fi dìwó ṣùgbọ́n ẹ̀tọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àgọ́dọ̀ ti bẹ́ẹ̀ mẹ́rin àwa díẹ̀ láti mọ̀ ẹgbẹ́ nílẹ̀ tọ́ rẹ̀ kálukọ́ gbàgbọ́n rẹ̀ ọmọdé bá lè fi yá mọ̀ títí ọmọ kẹkẹ ẹlẹ́kọ̀ọ́. àdìsọ́tẹ̀lì lè Ibn Hajar sọ pé ọ̀wá ulẹ̀ háàkì háàkì mu lọ́gbà wa ìyẹn pé mu mustadrak wa huwa fi ni muwatta ó sì bẹ́ẹ̀ nu muwatta Imam Malik min marasili Zayd ibn Aslam nínú àwọn àhàdìsì mursal sí Zayd ibn tó gbà wá afaawa abdullahi bin abdulrahman al-bassam ọ̀fẹ́ pé alhadithu sahih hadithi yìí ìtọ́lá láàfíà ni. kílọ̀ wà mbẹ́ ó ní ọ̀rọ̀ wa látọ̀dọ̀ abdullahi bin umar kọ́lọ̀ nǹkan yọnu sí àwọn méjèèjì qala ọ̀sọ̀ báyìí pé qala sallallahu alayhi wa sallam ijtanibu hadhihi al-qadurati allati naha Allahu anha ẹ̀yin èèyàn ẹ jìnà sí àwọn ìwà àbàjẹ́ àwọn ẹ̀wà pàǹtí tó ti fi ọlọ́run bá pọ̀ fún wọn parí ìdìnnà ọtí mímu àti gbogbo ẹ̀. famani alamma biha ẹ̀ ń bá ti wí pé ọlọ dẹ́ṣẹ̀ yìí. fali yẹ sẹtiri bi sẹtiri la tiwẹ níbẹ̀ kọ́ yà lu. Gaga ọlọ́run tọ́lọ́run ti wò láti ó ti dá ẹsẹ̀ yẹ kan orí kí ti kó aṣọ wọn fáyé kó lo àǹfààní gàgá ọlọ́run tó fi gbóhùn wọ́n ní ètò ìlọ̀lá kó wá múra sí kíkúbà lọ́dọ̀ ọlọ́run tó kọ́ lọ́run tó forí dìrò fàyín náà wọ́n máa ń lánàá sọ̀kátà ẹmbásí ẹgbẹ́ ojú rẹ̀ ti wá sọ́fọ́ àbẹ́jì lèèyàn máa ní sọ́fọ́ àbẹ́jì ojúwe ojúwe báyìí bẹ́ẹ̀ náà ni abala bí ìdílẹ̀ sọ́fọ́ àtànìyàn abala bí ìdílẹ̀ sọ́fọ́ ẹnba gbé ẹ̀kẹ́ rẹ̀ wá bá wa nùkímù alayhi kitab Allah ta'ala ìdájọ́ ọlọ́run á dòbí lórí ó ti sáájú náà fi kitabullah ó náà ní pé ní hukmullahi ta'ala á gbé ìdájọ́ ọlọ́run á gbélé lórí. wà lára àdìsí alákọ̀ọ́kọ́ ni pé àwọn àwa ìbàjẹ́ ìlú tí ó ní wọn kọ̀ọ̀dùrà gọ́tà tóbi rẹ̀ ti dídí ọ̀dọ̀rà. bẹ́ẹ̀ náà ti nínú àdìsí mi ọ̀sàlàyé bu ayé pé tí ẹ bá ti lè dẹ́sẹ̀ kan bí èsì kẹta dúdú yọ kàn sí yẹn lọ́kàn yọ bàǹkà ẹ̀ ń dúró kó mẹ́ẹ̀ tí ọba tí ìkó mẹ́tọ́ wá ti dá mi ìgbésẹ́ dúdú lórí kan sí i ńlọ́sẹ̀lẹ̀ táwọn kàá bèèrè. tọ́jà pé ẹsẹ̀ wọn kà wọn ni èyí kẹ́kẹ́ sàn ká ti tọ́lọ̀ kàlá bàdọ́rọ́ nà àlà àbúrò náà kí a rò yẹ kúrò. iṣẹ́ tí ń ṣe ló ti dógùn fún wọn lẹ́nu ó ti ìgbà tí ń yọba ha yọ tẹ̀sẹ̀ ṣe má ṣe ẹsẹ̀ téèyàn má ṣe lẹ́sẹ̀ téèyàn bá ti lè ṣe báyìí wàhálà ti dé bá ọkùnrin ṣùgbọ́n oògùn rẹ̀ tó yájú náà ní tuntun bá lọ́dọ̀ ọlọ́run téèyàn ò lè lẹ́nu fún òun ní débẹ̀ mọ́ kódà bàbá tún fún bẹ́ẹ̀ dé ó tutù báyìí dé قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ẹ̀yẹ́ rúṣin ní sẹ́yìn ti sàbẹ̀jì pa ẹ̀sẹ̀ ẹlọmọ yìí pé ọlọ́run ọba ọba aláàánú ni ẹ̀mọ́jà kan kú òbí àánú ọlọ́run ọlọ́run ọba máa sàmúkò gbogbo pátápátá fún mi gbogbo ẹ̀kẹ́ wa fún wa wọlé àtúntò yẹ wọlé àánú rẹ òtí ọlọ́run pé mẹ́ni ha ẹni pé yóò kó kọjọ bẹ́ẹ̀ náà ní lámúlámà pé yóò kó kọjọ lò náà lè lámúlémù lè mọ́ òkè ó kọjọ náà yìí alámúnàbìbí ni máa nà mẹ́gbàlá ọkọ̀ kalẹ̀ sí lọ́dọ̀ ọba aláàrẹ̀gbẹ̀ àbí tí ìfowópamọ́ kókó mọ́ nǹkan máa nà ilẹ̀ áàpù. ṣùgbọ́n tó gba lérò mi ni pé ẹ ń bá fi ẹsẹ̀ yẹn kọ́yà lò gàgà ọlọ́run tọ́lọ́ bá fẹ́ kú sí láti lórí láti rí wọ́n gba áá lágbájá olùdè bàbá yìí ọlọ́run wà sí láti rí kọ́ran tí ìrọ̀ra ọlọ́run kan àánú ọlọ́run kan tí ò sí láti rí kìí wá kíkọ́ á máa túra rẹ̀ láti rí àwọn Yorùbá bàjẹ́ àwọn káàró ti ìbàjẹ́ tó ń bẹ lára wa jí lò àwọn ìtumọ̀ lẹ́kọ̀ọ́ rárá wọ́n jọ jókòó wọ́n tó méjì mẹ́ta báyìí gbogbo ìbàjẹ́ tó ti ṣe pẹ̀lú olólùfẹ́ lílé ìfẹ́ sọ́kẹ́ ẹ̀rìkejì náà mọ̀ sọ́jẹ́ wọ́n wà tó mọ̀ sọ́jẹ́ fáàlì inna lillahi wa inna ilayhi raji'un wọ́n tún wá sọ́jẹ́ fáàlì láàrin ara wọn nǹkan àtìjú ìdíwò ìgbọ́njọ́ nílẹ̀ káàró gbére náà àbílẹ̀ lárúbáwá nílẹ̀ káàró gbére gángan tí wọ́n gbọ́dọ̀ gbọ́njọ́ tí wọ́n fẹ́ aa ìwé ìmọ̀wòlé lè ọmọ alágbájá náà ti ajẹ́ lọ́wọ́ adébẹ̀ ó ti di tó lé gbé tí ọba nàìjíríà lóyún fún ìlànà ìlànà ìlànà ìlànà. so ìtọ́ ọ̀rọ̀ yìí sọ ìbàjẹ́ ni bẹ́ẹ̀ náà ni orientation bí yẹn bá ń kó public àbí yẹn kọ́ ọmọ nulẹ̀ àbí yẹn fàyà nulẹ̀ kéèyàn ọmọ máa sọ ìbàjẹ́ fún ọ dáa ju kéèyàn á sọ ìbàjẹ́ fún kó ló ní kó ṣe gbóhùn ma máa kọ́ tó ní oṣù ní ìdìsọ̀fún rẹ̀ nígbà tí yọ̀ọ̀bá mọ̀ pé àwọn kan ń ṣe kí mọ̀gbọ́n bá gbọ́ bí wọ́n ti sáwọn kan ṣe dìnnà bí wọ́n ti ń tẹ̀lé ọgbọ́n yẹn ń dájú lè ní sẹ́jẹ́ ń dájú lè ìjọ ọ̀sẹ̀ tọ́nà ọba ṣe òun náà gbogbo tó ti gbọ́ tẹ́lẹ̀ òun ló papọ̀ mọ́ra wọn. orí ẹ̀ ló jẹ́ pé aburú ń bẹ lórí àwọn eré oríṣiríṣi orí ìtàgé tí wọ́n ṣe tí ẹ fi ń hàn wá sí gbogbo wa wò àtọ́mọ́ ẹgbẹ́ àgbàgbàlagbà kódà a máa jẹ́ pé ń sọ̀rọ̀ òun ò lẹ́gbẹ́ fọ̀dé yìí o lè má fojú rí tẹ́lifíṣàn báyìí. orí ìbàjẹ́ oríṣiríṣi oríṣiríṣi bọ́ ọlọ́run fẹ́ gbóríyìn ọlọ́run ọmọ iye orin ikú wọ́n lè kọ́ sí tó gbọ́dọ̀. lórí rédíò lórí mí ọ̀rọ̀ lọ sọ̀gbìn àwọn ọmọ bọ̀ fi orin sí láàrin wọ́n ní báwọn ti máa ń ń ìyá ọ̀jẹ̀ káwọn èèyàn wọn ní ìyọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ programu tó wà lọ́fẹ́ tó one hour complete kò á ní kó o kẹ̀kẹ́ tí ọ̀dọ̀ láti báwọn ti dáhùn ìrọ̀lá ara yá ẹ wo àdánwò kò á sì ṣe kò sí ìbílẹ̀ tó o kù kéde mùsùlùmí kéde mùsùlùmí pàṣẹ ìmọ̀tọ̀ nǹkan gbàgbọ́ yẹ mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ ń bẹ̀ o tẹ́gbẹ́ irúfẹ́ nǹkan ti ń jẹ́ irúfẹ́ nǹkan bísíǹnẹ̀sì lọ́kàn yẹn. tó kọ́lọ̀ kó ṣe àtúnṣe fún àwùjọ wa. òtí ọlọ́run sálọ́lá àdìọ́sálá àtàǹfààní ní ọ̀rọ̀ rẹ̀ wípé fàyínà hùmà yíjì lánàá fàkàtà wù sí mọ̀hálẹ̀ ìkìtà bàbà. ẹ ń bá gbé ojú rẹ̀ wá bá wa kí ká gbé ìdájọ́ ọlọ́run lé lórí. ìtumọ̀ náà ní pé tó o bá jẹ́ kẹ̀kẹ́ tó o bá ti ìlọsọ́dọ̀ ìmọ̀ tí o ti dé kọ́ọ̀tù àti ọlọ́run tí wà á bẹ̀rẹ̀ gbogbo ọ̀ tó o bá fi mi lọ lọ́ọ̀dì ẹ̀ tó wà ìkábílì ìmọ̀ ọ̀gbọ̀dọ̀ pé pé àwọn kàmójúkò àmójúkò owó tó gbé lọ́jọ́ láàrin wà àtọ́lọ́run ṣùgbọ́n bọ́ ọba ti gbé wá. kí wá ṣe pé ìmáàmù ni wà gbẹgbẹ yóò ṣe máa jẹwọ́ àti mọ̀kú máa lọ máa lọ mọ́jẹ̀wọ́ mọ́. tọ́wá ti lè gbé wá ìdájọ́ ọlọ́run ìlànà ìgbàgbọ́n àgbẹ̀ yìí pé ẹ ń bá jẹ́ kó lo gàgà bíbu àti ọlọ́run kó yá tó bá lọ lọ́lọ́ ìgbẹ́ ń bá ẹ̀ wá á lò ní ọlọ́run á lò ó lórí. lẹ́yìn eléyìí làwọn ìdíyàjẹ ti ń bẹ fún ẹnba parọ sinamanya ẹni kọtùbù wà fún ọsíkìw lẹ́yìn ìgbà náà làwọn onímọ̀ lò fún gbogbo ẹnba parọ manya tó lágbára yóò gbé sí kọ́ọ̀tù ṣùgbọ́n ti tẹ̀ríyà ẹgba mélòó éèkì ni bíi ẹgba tá a máa fún ẹni tó ṣe kéde o ẹni tó mọ̀ sí. ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í ṣerọ́ ṣùgbọ́n lọ́pàá mi rọ́ mẹ́rin adájọ́ ṣe jihad kí ni ọjà ìyàjẹ́ rẹ̀. àdìsí aláàkọ́ tí ibùdó hajjari tọ́sọ ọsọ yìí pé akhrajahu ahmad wal arba'a. imamu ahmed àti àwọn àtàbù súná ní mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gbà wá. ìyá Abu Dawud Tirmidhi Nasa'i àti Ibn ó ní wá àṣàrà ilé ilé bukari ìmáàmù Bukhari náà tọ́ka sí àdìsẹ́ náà bẹ́ẹ̀ kí ló wà ń bẹ̀ ó ní ìtọ́ka ló wà ní Bukhari ó ní ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Aisha kọ́dọ̀ nǹkan yẹn ti kọ́ọ̀lì lamma nazala hubiri qama Rasulullah sallallahu alaihi wa sallam minba فذكر ذلك وتلا القرآن فلما فلما نزل امر برجلين وامرأة فضربوا الحج ẹ bá ní kúránì bá mu wá. wọ́n ní aisha rọ̀bí aláwọ̀ adìhá sọ́lọ́tù nù ayà ìtọ́kùnlá. wọ́n ní aisha rọ̀bí aláwọ̀ adìhá ọkọ̀ wípé ìtọ́kùnlá. nígbà tí nígbà tí ẹsùn di òun àwòrán òun tó ike ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ tí wọn ò tètè bá nígbà tó lọ́n wá sọ ayé àkàlẹ̀ lórí ẹ̀ tó rí bẹ́ẹ̀ báyìí dàbí wí kọ́ ọmọ rẹ̀ tó tó lọ́ọ́ ẹ̀ka lọ́la àlùkò lọ́la lórí ìmọ̀ ètùtù ọlọ́run wá dìde lórí nígbà fàdákàrà báàlì lọ́ba wa káyà tó wá sọ bẹ́ẹ̀ wọ́tálẹ̀ kùrán ó sì ka kùrán. ọlọ́mọ nàzàrí ń bọ̀ wá sọ̀kalẹ̀ lórí mímbàrí kan amara lẹ́yìn ó ní kí wọ́n lọ mú ọkùnrin méjì kan wá lọ́dọ̀ abọ́ wọn fún wọn àwọn tí wọ́n parọ́ sí ní máa yíká òbí ọ̀la àná wọ́n múra àti àti ọmọbìnrin kan tó fàbúrì gbòlà àdìjà ẹtí máa ń máa hadisa yìí ni wọ́n ti ní hadisa tó ti fi ìṣẹ̀lẹ̀ ìparọ́ ìná máa ṣàròbí àgbáwò àyìnká. ọ̀sẹ̀lẹ̀ ní ìgbà tí wọ́n lọ jagun bani mùsùlùmá òun náà ni wọ́n pè ní àlùbọ̀rọ̀ ìṣe gasuwatu bani mùsùlùmá ọwọ́ láàrin Mẹ́kà sí Mẹ́dínà apá kan nù wọn wọ́n gbé eighty kilometres. sí Madina apákan ní wọn gbé wáwúrà twenty kilometers sí Madina láàrin Madina àti Maka bíi three hundred plus kilometers. àwọn èèyàn wọ̀nyí ànábi wọ́sálà láàrin wọ́sálà ó gbógun wọn nígbà tí lọ ja ogun yẹn inú àwọn fi ó ti bọ́ sínú sáfù àwọn mùsùlùmí wọ́n pè ní abdullahi bólú ubayi bólú salimu olólùyà amúnábìkì àtàwọn kan ní wọn. ní ojú ogun náà ló fẹ́ dá wàhálà alẹ́ tẹ́lẹ̀ ó o gbìyànjú ọlọ́run kò sí. ọ̀rọ̀ fún wa pé. láyé rọjá aná ilà lìmàdínà tì láyé òkúri jáde lè àgùn mi ní àtẹlẹ bí gbogbo ayé ti dùmọ̀rẹ̀ mẹ́rẹ̀ yìí tá a kò lu àdéhùn sàlámù tá a bá fi padà sí màdínà àwọn ẹni ńlá ni ọmọ ilé àwọn ẹni yẹgbẹrẹ jáde ìbolo àtìlélẹ́ yìí abdullahi bin ubay bin salul wọ́n gbìyànjú lé lórí nǹkan kan ó wàhálà alẹ́ nǹkan ọlọ́run tó mórí mẹ́fà ọba bẹ̀rẹ̀ sí sẹ́yìn àjò lọ sí Madina síwájú tí wọ́n ṣe dé Madina tí wọ́n ti súnmọ́ Madina ní àwọn ikọ̀ ogun kóra dúró níbẹ̀ ni Aisha ti ní ibi bùkátà sọfẹ́ bí yá tó fi gbé à ń tọ́ kankan bí àbíbẹ̀ lọ́wọ́ abọ́lẹ̀ ní inú haúdà haudaj òun náà níbi ilé tí o máa ń ṣe sí ẹ̀yìn ràkúnmí ẹni tí ó gun ràkúnmí yóò gun ràkúnmí yóò tún wá gbé haudaj sẹ́yìn wọ́n ti dè máa ra ràkúnmí yẹn ó lè jẹ́ ìyàwó rẹ̀ ó lè jẹ́ ọmọ rẹ̀ lóbìnrin ìní ọwọ́ àbẹ̀ tí ò ní pé gbogbo ojú ni ọmọ rẹ̀ ṣe ń gbé ara ha nìyẹn dáadáa o ẹ àti ilé kọsẹ́ntì ọ̀hún dá ohun rẹ̀ mọ̀ ládùúgbò kọsẹ́ntì ọ̀hún ohun rẹ̀ gbogbo àdúgbò ẹ̀ńtà àdìlà ahánàmù èmi ìbẹ́ wọn ti dá àwọn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ ó ti ní ọ̀tọ́ kan tó tó lè tó áńgù sí ọwọ́ sàlẹ̀ àwọn ilé àdìyẹ tó ẹja ti fáìlì mú lẹ̀ níta fẹ́ ló bẹ́ẹ̀ ni pé àwòdà jìyẹn láti jẹ́ pé kọ́mọ jẹ fún wọn máa wó bẹ́ẹ̀ from Holland wọ́n wà á gbé sínú àwòdà jì bẹ́ẹ̀ náà ni àṣà òbí ọ̀dọ́ àṣà àtàwọn míì ló àwọn òmìnira wọ́n wà ní àwòdà jì sọláwọ náà ní ìdí àwọn ìpele ojú ogun wọ́n kà fún ọdún ìgbà ẹ̀ tí ọba rẹ̀ ni àbò nídìí tọ́jú ni àbóso ni wọ́n sàré àwọn wọ́n sàré wọ́n lọ́dọ̀ wọn wọ́n mọ̀ tọ́jú bóyá yóò tún lè tọ́ ìròyìn mu padà. tòbá ìgbà tí wọ́n nìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ táwọn onímọ̀ sọ títẹ̀ sí sọ èèyàn pẹlẹ́ngẹ́ la ayíṣà àti ìtẹ́ntọ́ lára ẹ̀gbọ́n èèyàn pẹlẹ́ngẹ́ náà bàbá rẹ̀ lọ́bí ẹ̀ lọ́hàní àbúrò sọ̀rọ̀ bí ẹ̀ lọ́hàní torí ẹ̀ lọ́bí sọ́bà ní sọ́dá gbéra.

ó fi wá wọnú áódájì padà lọ́wọ́ àríwá kíní ẹgbàá àwọn yìí kọ́mọ pé ó ti wá sọ̀kalẹ̀ padà ẹni tí ń darí tí ń gun ràkúnmí tiẹ̀ tí ó fi gbèdé màdínà kọ́mọ kó fi sọ̀kalẹ̀. nígbà tó kò ní fílì tó kọ̀ sáyé sàbẹ̀ ọdún yẹn lánàá àwọn ọkọ̀ ogun ti ti lọ gbóò ti tẹ̀lé wọn nìyẹn kàkún mélòó láti sọ̀tàn ti bẹ̀rẹ̀ fún òní tiẹ̀ ó jù láwọn ìyàwó tó péré yìí sọ́dọ̀ lọ́wọ́ àdìwọ̀ sọ́dọ̀ báwọn ikọ̀ ogun ti lọ nù ṣùgbọ́n gbogbo ìrìn àjò tí wọ́n bá ń ṣe wọ́n máa ń ní ẹnìkan tó ṣe kó lè amiru rọkìlì sẹ́mọ̀tì jẹ́bẹ̀ kí ni túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ rẹ̀ ẹ dá mi lóhùn ẹ à ẹ̀yin fi mọ̀ ẹ́ tẹ́lẹ̀ ẹ̀ lẹ́bi ẹrú ẹ̀ ẹ̀rọ kò ní olórí aláṣẹ gbogbo àwọn ìkú mi kì í ti bẹ́ẹ̀ òun lẹ́nu tó ti pé yọ ọ́ jẹ́ ẹni kan yìí nígbà tí gbogbo wọn tí ẹ bá lọ tán níbi tí ẹ ti kóra dó òní ò wà máa wo ilẹ̀ dáadáa gbé tí kò sí nǹkan kan tó jábọ́ lọ́wọ́ ẹnìkan òní ò máa dì mẹ́rù tààrẹ̀ yóò nù wá lé wọn bá òní ẹ máa ń pè ní àmì òru rọ̀tù fún làlásẹ̀ òru rọ̀tù ló ń gẹ̀gẹ̀ làlásẹ̀ ṣùgbọ́n òní ṣe kéde o àmì òru rọ̀tù fi kàdí mu òní ọmọ tẹ́kùsì wọn lórí agbègbè yẹn òní àní sọ̀tù wá ibi tó ti wá ń bọ̀ lẹ́yìn pé fóun wo gbogbo tí a dúró sí a lọ́ba rú mi ọmọ ni mo mi ní ọmọ tí ó ti mọ́ lọ́ba gbogbo owó ìlàkùn mi tiẹ̀ àwọn yòókù ti dé Mẹdínà lẹ́yìn ìgbà náà ló mú dé Abdullahi bùnú ọba ìbùnú sàlù mọ̀nàbìkì. àti àwọn ikú rẹ̀ nínú àwọn òrí ti ojú ogun tí wọ́n pa opportunity lélẹ̀ yìí ní ẹ bá bẹ̀rẹ̀ wọ́n mọ̀ gáà ó ti dé jìnnà pẹ̀lú ẹ̀ ní tó ti jẹ́ àìsàn òbí yẹn lọ ha ẹni ni ilé ìjì ti wá wọ́n sì mọ̀ pé bí bá ti wá nílé wọn ló ti ṣe náà ní o pẹ̀lú ẹ̀ ní ẹ bá ń bójú mọ́ káàkiri àwọn tí ọlọ́run wá pé àwọn náà ṣe kò ń jẹ abú látara ọ̀rọ̀ ní ẹ ti pọ́n fún wọn tó sì yẹ káwọn ò ṣe làákàyè wọn ò ṣe làákàyè sí làwọn náà bá bàbá wọn gbé náà làwọn náà bá làwọn náà bá làwọn bá bá wọn gbé nínú wọn náà yà bá lù ní sábà tó wa lẹ́yìn ìgbà náà lọ kọ orin tó kéré ní àyíṣà òbí ọba àyà ó wà lọ́wọ́ ẹ̀ lọ́sẹ̀ àkọ́ọ́nù rọ̀zánù má àtúnṣà nínú òbírí ìgbà tí ń pàtó nínú dáríta ní ń lò tó ní nígbà wà bìbí nínú orin tó ní àyíṣà òbí ọba àyà àkọ́ọ́nù rọ̀zánù máa tún dánú bíi ìgbà tí ń fàtúnṣe bí rògárì ta ní òun ilé káwa àdìní. orin yẹn pọ̀ ó fi yẹn á jà lóbi ẹ̀ lọ́wọ́ àdì. òun náà bá ń bá wọn bí láìmọ̀ nírọ́ ni. bẹ́ẹ̀ náà ni mísà òun náà bá wọn gbé bẹ́ẹ̀ náà ni hamna bí tùjá òun náà bá wọn gbé. lọ́lọ́wọ́ abisọ nínú sóràtò nùr àyà kọkànlá yìí pé iná lẹ́dí iná já wúbìlì ìfúkì ọ̀kúbà tó ń mí kùn láàtà sábú ṣàrà lakum bal huwa khayrun lakum likulli mur'in minhum maktasaba min al-ithmi والذي تولى كبره منهم له عذاب عظيم ọlọ́ni dájúdájú àwọn tí wọ́n gbé àdágbà rọ́mọ́ wá ọkùnbà tó ń lè fún un. àwọn ìjọ kan nu yín náà ni nínú àwọn tí wọ́n gbé àwọn mùsùlùmí. láàtà sábùrù sàrù aláfún. ìwọ Aisha ìwọ Abubakar ìwọ anabi sallallahu alaihi wasallam àti fámìlì ẹ̀yìn méjèèjì ẹ má rò pé aburú ni ọ̀wọ́ ajá fún yín o. bal huwa khairul lakum oore ní ọjà ti mú yìí ọlọ́run wá fi àǹfààní ẹ̀tú àti abdullahi fún ọbayi fún ọbayi fẹ́ẹ́ olórí mìíràbìtì àwọn yòókù sọ pé rárá o àwọn oṣù bá wọn sọ àwọn wíwú ẹ̀ ń tó gbére tó wá bá wọn. lèkóni lémúri nínú ìhùn mọ́tò tàbí abínà lẹ́kẹ̀tẹ̀ gbogbo kálukú ni ọgbẹ̀ sàn iṣẹ́ aburú tó ṣe o lórí ọ̀rọ̀ yìí wàlẹ́bí tàwálà kíbúrà húrúmínì hóm èso bẹ̀rù sọrí nù wọn tó yarí ayà tó sọ̀kalẹ̀ ó tó ń ba tí ọ̀dà lọ lahu àdáàbò náà bí ìdíyàjẹtọ gbọngbọn ń bẹ fún aisha dẹ́ntì sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run fún àtàlùfínà sábì radiyallahu anhu asaani bunu saabi ọkpọkọ wa afọjú lágbàlagbà ọwọ anikọlọ ńkó se ní ìyá ètò ìtọlọ ńwí kọlọ ọsùnmọ ní ìyá ní ọkùn kọmọdé tó kọmọdé tá lùkìá mọ nínú sàábẹ anabi sallallahu alaihi wasallam tí ẹ máa ṣe tààrọ bì ó ní ẹ̀yìn tó fi ní anabi sallallahu alaihi wasallam ó lè tó fi ní Aisha ó lè tó fi ní àwọn ọmọ anabi sallallahu alaihi. ọlọ́ni láwùlá ibi tẹ̀mí ìtumúhù dọ́nà mímú wà mímú náà tó lè fi àwọn mùsùlùmí ha dà ìfúkọ̀ mùmí. kí ló náà ntọ́jà àjùlù pé ńgbà bá gbọ́ kẹ́ ẹ dábàá rí a rí bẹ́ẹ̀ ẹ̀ ti sọ̀rọ̀ nípa tó jẹ́ adájọ́ àmì ìtọ́rí tó ṣe gbé ẹnìkan ẹjọ́ rẹ wà ní kóòtù ọwọ́ á ó sì mọ̀ pé pé àwọn ẹni dáadáa máa ń wá gbowó fún wọn láti há fún àwọn tí wọ́n ní bùkátà lọ́ba wá gbowó wá fún ṣe kíkọ́ wá fún àwọn tó ní bùkátà ṣé ò sọ pé fún un láti ó ní rárá kò sí tó ní tí ò lè kọ́ lọ rẹ́mìtì ẹ̀ sákàǹtì sọ̀dàkà. kí ni ọ̀rẹ́ mi tiẹ̀ ti bẹ́ẹ̀ bí wọ́n ti gbé bí wọ́n ti gbé amúnábì bí wọ́n ti gbé ẹjọ́ lọ bọ́tà ó gbogbo wa. ipò olórí ó ti wà láàrin àwọn méjì kan náà ṣé wà tẹnìkan. ẹnì lọ́ba tètè sọ́pọ́ọ̀tì ìjẹun wa nígbà tí wọ́n dé ọ̀dọ̀ ọba abdullahi alimọ́nìkà abdullahi tó dé papòdà ó ní mustahil etí ọ̀pọ̀ síbù ní tẹ̀sán etí ọ̀pọ̀ síbù ní tí ọ̀sẹ̀ náà lọ kí wọ́n lọ tẹ̀wádìí ẹ̀ nítorí fún wọn yẹn nítorí ìbẹ̀rù ọlọ́run torí ẹni ọjọ́ wọn ní ní wà ọjọ́ tí ọmọ tó ṣe àbùlàdì mi láti sùn tòtẹ́ bá ẹ̀ ń bá fẹ́ wọ àbójúwe pé á ta ló tún sẹ́kù tó tún mọ́ tí àbùlàdì ti wà abáwọn bí bàbá ṣe wùdúrọ̀ fún mi ìdájọ́ fún òní ti adájọ́ mọ́ láyé o ipò kọ́dùlù kù lọ́ọ̀ tó jẹ́ wọ́rí pẹ̀lú ẹ̀rọ ipò kọ́dùlù kù lọ́ọ̀ tó jẹ́ wọ́rí pẹ̀lú ẹ̀rọ ipò láti ní inú àwùjọ olórí gbogbo adájọ́ ní gbogbo tàwí ó sì súnmọ́ láàrin àwọn méjì náà jìnnà ó ò sì mọ lẹ́yìn ìgbà náà lọ wá ó fi táìmù lẹ̀ ó wá ní kíkì dárúkú rẹ̀ dárúkú ní ìṣekù là ní bá ti tẹ̀sí kejì èmi náà bá ti ìdájọ́ àwọn ọmọ òṣùṣù kan sínú ẹ̀dùn gbogbo dé nàìjíríà mo tó máa dé. kò sí kí ọ̀nà tíyẹn fi ń sin lọ ń pọ̀ lọ jàrá tí kì í dín náà wá di wàá mí kan ẹ má bá mí lọ ẹ má sin lọ tọ́lọ́ nǹkan bá bọ̀ wa. ìta fẹ́ ló bẹ̀ ní pé bàbá gẹ́gẹ́ ẹ ẹ tọ́jọ́ bá gbólóhùn sẹ́yìn lọ́dọ̀ lárúbáwá gbólóhùn yẹn lágbára gan impossible tí wọ́n bá fi ti tẹ́ síyà fún à ó ń tọ̀ ń yàn láàyè impossible kò lè kò wọlé wúrà báyẹn kọ̀ọ̀kan sí ló fún tó ṣé owó ni òní ni olówó lọ se mà ni òní ni ṣé bẹ̀rù ọlọ́ọ̀ ni òsì fún bá a mọ̀mọ́ ni gbogbo ọ̀nà tó yẹn máa fi pé ẹ ẹ kiri ìlọ́ba tó fi bẹ́ tó fi lè já tẹ́tẹ́ yìí kò sí. gbogbo ti yé sí so lọ́lọ́run sọ pé. tọwa wáyé pé ńgbà tẹ ẹ kọ́kọ́ gbọ́ ẹ tètè dábàá rí bí mú mi ní ẹgbẹ́ yín ni kí ni ìbá ti dì báyìí. kódà kọjá pé tìǹà tẹlẹ kọ wá pé rárá òní bílíbù ẹ kọ sàtìdé ńpa rẹ ọbẹ tàdíkù wá pé the ọ̀sìn pé ni. tó lọ́lọ́wọ́ àtọ́pẹ́ láwọ́ láàjáwó alayhi bi arba'ati shuhada fàyídì lámúyà tó bi shuhada fa'ulaika 'inda Allahi humul kadhibun. ìbá dáa tí wọ́n bá lè mú ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n mú wá lórí yẹn tí ọba tọ́ba ẹ̀kún wò ti lè rí ẹlẹ́rìí mẹ́rin mú wá ni òkùrọ́ ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ìdájọ́ ọlọ́run nìyẹn kódà bó fojú rẹ rí gẹ́gẹ́ àdìsá ń bọ̀ wá ká tọ́ba fojú rẹ rí báyìí rẹ tó kú ọ tọ́ba lọ sọ wọ́n nà mistake lè tẹ́lẹ̀ ojú ẹ̀ lè rí bálùbálù ó ti lè yẹ pàtó aṣọ ló sùn lè kéde bí lọ́rọ́ ẹ̀ kéde bí lọ́rọ́ ẹ̀ ń dé gan tó ti á gbé ẹ àríkọ́tẹ̀ ẹ̀yẹ pẹ́ tó ó sùn lófin tó lọ ìgbòrí aṣọ ló sì sùn kéde bí gángan. bí wọ́n ti àgbẹ̀fẹ́ áá ah, ó ti tètè rẹ̀ torí ẹ̀ ní tẹ̀lé àzọ pé èèyàn mẹ́rin tí ó lù báyìí tí wọ́n rí ta ah, áá ọ̀pá tìró rè nù lé tìró tẹ̀mí ìyá ìdí ó ti tẹnu ẹ̀ ní o <laughs> láti ìlú ẹ̀ ọlọ́run ní wa láwùlá akọ́dúlù láàyè alaykum wa rahmatuhu fi dunya wal akhirah lamassakum fima afadtum fihi adhabun adhim kíkẹ́ bá ti ọlá ọlọ́run àánú ọlọ́run tó fẹ́ láyé àti lálẹ́ kìyàmà ọwọ́ ọ̀rọ̀ awuyewuye tẹ̀ ń ṣe ìyá ẹlẹ́ta ìléwu tó lágbára tó wàá báyìí látọ̀dọ̀ lọ tẹ́ẹ̀mà yínú ẹ̀ ẹgbẹ́nu tó burú jù ni kéèyàn kan wà kọjá pé àfihàn ni àbí àfihàn ni tí máa jìnà sí fìnà tí máa sáàmù fìnà ni tẹ́ wá sọ wípé ó fẹ́ fìnà ìbàjẹ́ lórí ẹgbẹ́ yìí ṣùgbọ́n tí èsì àfihàn tẹ́lẹ̀ ó ọ̀ràn yàn ìfìyí rẹ ti bómi sígbà ẹni tó jẹ́ àfíf àbí àfífà kó wá jẹ́ pé nìyẹn ọmọ ṣe kìámù tó bá jẹ́ ọmọlúwàbí ó lè kú nítorí ẹ̀ ẹ̀yin lẹ̀ jẹ̀ pa ẹ̀yin lẹ̀ pa mo rò pé àtúmọ̀lù ìdí tó tìlẹ́yìn ọ̀gbà náà lọ́lọ́wọ́ àti mọ̀tìrì ìyá lẹ́hàn bóun ni ó sì máa jẹ́ àdìsí mi náà sì ń tún bọ̀ lẹ́yìn ìgbà yẹn. gẹ́gẹ́ bí táwọn onímọ̀ sọ fúrúkú fi sọ pé àwọn onímọ̀ mi gbà wáyé pé àníṣe sọ́làm kò ṣe ìdí àjẹfẹ́ nìkan kan àwọn mi gbà wáyé pé ó ṣe ìdí àjẹfẹ́ àwọn mẹ́ta iná ni àdìsí dúró lé lórí nítorí lẹ́jọ́ ni pé ó ṣe ìdí àjẹfẹ́ àwọn mẹ́ta àwọn wàhálà àwọn mẹ́ta yẹn ẹnu kò lórí obìnrin táǹkì ní hamlatu bintu jáde ikọ́ wà nù ẹni tí wọ́n ti di àjẹ́ kóòtù fi sọ pé jùmúrù ìlàmà wọ́n wà lórí pé ànábì sallallahu alaihi wasallam ó ti ìdí àjẹ́ fún Hassan bin Thabit àti Mistah fáwọn méjì ni ó fi rákùn mùnàfíkì ní ẹ̀yọ́ ilẹ̀ àwọn kan sọ pé rákùn mùnàfíkì yẹn ló fi ìdí àjẹ́ fún àti Hassan ó fi Mistah lẹ̀ torí pé Mistah bí tó bóun ṣe sọ òun sọ fi hàn gbé wá fóun kò sọ́nsọ́ pọ́ńkù fáàmù ẹ̀ àwọn àbá àtọ̀tọ̀ báyìí ṣùgbọ́n akóso ìjọba pé ibi ìdìbò olóṣèlú ìjọba wà lórí ẹ̀ sórí ilẹ̀ yìí òun náà ní pé àtàn àti mùsà náà ní àná ìwọ sọlọ́lá àlè ọ̀sọ́lá tó ti ìdí àjẹkùn ìtàbá àti ìdí àjẹkùn ọdún ìfún wọn jẹ́ mùsùlùmí wọ́n wà kọ̀ǹfàm pé mùsùlùmí ni wọ́n wọ́n wọ́n sàtìdé pẹ̀lú gbólóhùn tí wọ́n ń lò ibi ó dé ti náà mo wọ́n ti ẹ́ ń dì so láì fi kún wọn tó so ìgbà yẹn lágbo tí wọn bá ti agbọ́ ìkọlọ̀ ń jẹ́ wúlò fún wa. àwọn ṣíà àléébì nínú ẹ̀fọ́ àyè máa yẹ sẹ̀lẹ̀ kúùlù iṣẹ́ ẹlẹ́sọ̀ tí wọ́n máa ń lọ́dọ̀ àwọn á ní ní ọdún ní ọdún láàrin ọdún kan wà á wá ẹranko kan tó ti bu sakala ni wọn ti sakala tó tó ti wẹ ẹ tọjá gbòòrú rẹ wọn máa wá sọlọpọ fáwọn bí àwọn bí àwọn bí rẹpẹtẹ jẹ àyà òbí àlàyé bẹ́ẹ̀ wọn sọlọpọ lórí ìgbà torí ẹ lẹsìn náà yìí pé ìpìlẹ̀ wọn gángan yẹ̀wò bí lọ dá wọn lẹ orí pa abílẹ̀ wo ti dá wọn lẹ wọn kò kúrò lára wọn ti ti dìbò kò kúrò lára wọn títí di sìn so làtọ̀ pé alẹ́ yìí mi nà wọ́n àyè máa yẹ sẹ́yẹ kú ìpín alẹ́kọ̀ọ́ sí lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ tuntun hàn ọ̀rọ̀ pé kàrọ̀ bẹ̀rẹ̀ ìgbà tá a mọ̀ ẹ̀